أفضل البشر ممن يقوم منهم لله ويصوم ومن لا يصوم ولا يقوم أما بعد يا عباد الله يا أهل الإسلام يا أرباب الإيمان اعلموا أن التقوى هو هي خير الذات اعلموا أن التقوى هي خير الذات فمن تزود بها فقد حاز خيرا كثيرا ونال بها حسنا منيعا وفيرا وسيفوز به جنة وحريرا فتزودوا فإن خير الزاد التقوى ولباس التقوى ذلك خير أيها المؤمنون إن الحديث عن الحج هو عين الحديث عن التقوى فالحج حج التقوى والتقوى روح الحج والمسعى وهو السر بين العبد وربه في العلن والنجوى ولقد كرر الله عز وجل الأمر بتقواه كلما ذكر شيئا من مناسك الحج والعمرة فقال هنا عز وجل وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال هناك يا عباد الله واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون الحاج والحاجة المتقي لا يحج إلا بمال حلال الحاج والحاجة المتقي لا يقصد بحجه رياء ولا سمعة الحاج والحاجة المتقي لا يفسد في الأرض بمكة ولا بالمدينة ولا يليق به أن يقترف الفساد بعد, بعد عودته إلى بلده ولنتذكر يا عباد الله ولنتذكر يا عباد الله أن رسولنا الكريم عليه الصلاة والسلام قد وضع شهادة فريدة لا خير في شهادة فوقها وهو قوله عليه الصلاة والسلام من حج لله فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه والذي لا يرفض ولا يفسق هو الحاج المتقي الله أكبر رجع كيوم ولدته أمه فالحج أيها المؤمنون مدرسة التهذيب معمل التطهير والتنبيب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه والتابعين أما بعد أسيا طيب ونوم أسيا الصلاة أسيا السلام فنبوى محمد صلى الله عليه وسلم أن يسوى لهم وبعنا سوى وفي سنة سنة سنة وفي وفي وفي سنة وفي سنة وفي سنة هنا في بايري لذا ما شمعنا في جامعة صحابة النبي رضي الله تعالى عنهم gbogbo wọn náà sì jẹ́rìí pé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ yìí pé ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ìbùkún ọlọ́run oore ọlọ́run àlùbáríkà ọlọ́run ọmọ bá anagba Muhammad alayhi salatu wa salam gbogbo àwa tá a tẹ̀lé wọn lẹ́yìn náà tó bẹ̀rẹ̀ látòrí àwọn ará ilé wọn àtàwọn sọ̀hábà àkọ́kọ́ tó fi máa wọn tàbí òun tó fi máa gbogbo àwa náà tá ń tẹ̀lé wọn lẹ́yìn oore tí ń bẹ nínú oore tí ọlọ́run ọba bá ń ṣe fún ànábì sallallahu alayhi wa sallam à ń bẹ̀ kí ọlọ́run ọba kọ́ máa tẹ́ sí àwa náà lára tá a wà ń sálẹ̀ kọ́ máa pín fáwa náà tá a wà ń sálẹ̀ kọ́ máa pín kan náà ìyá ọba ń tẹ́ lára lè wọlé ìkìláàmù ẹ̀yin ọlọ́run ẹ̀yin ẹlẹ́sìn Islam ẹ̀yin tẹ́ gba ìmánì tẹ́ gbé wọ̀ tẹ́ gbé wọ̀ tẹ́ gbé mi tẹ́ gbà sára ẹ̀yin tẹ́ ṣe ẹ̀sìn Islam lọ́sàn-án lóru ẹ̀yin tẹ́ tẹ̀ tẹ́ tí ò sú yín sí ọ̀kà yín lára ẹ̀sìn Islam tẹ́ ń ṣe yìí à ń pè yín ẹ lọ́ọ́ mọ̀ yín pé nǹkan tára máa ń fi gbádùn ẹ̀sìn yìí tó tó ń bá a fẹ́ sọ yìí kò sí kí ni nǹkan náà òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba torí pé ẹnikẹ́ni tó bá ti ní ìbẹ̀rù ọlọ́run tó tún bọ̀wọ̀ fọlọ́run ọba ẹnì ọmọ àtòlúwa rẹ̀ ó ti ní orí tọ́pọ̀ lọ́dọ̀ orí ayé ọ̀mẹ lọ́dọ̀ rẹ̀ orí àkèámà ọ̀mẹ lọ́dọ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè jèrè pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run yìí ni pé ẹ ká máa ṣàdúrà pé ọlọ́run kó sálẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run ọba wa ẹ ní a bá ṣàdúrà fún wájú ọlọ́run sálẹ̀kùn ìmánì wa á máa ṣàmì bẹ́ẹ̀ ni wàá lọ mọ̀ pé ní a bá sọ pé ọlọ́run sálẹ̀kùn ìbẹ̀rù ọlọ́run wa ọlágbára jọ ká sọ fún wájú ọlọ́run tó sálẹ̀kùn ìmánì wa lọ torí pé ìbẹ̀rù ọlọ́run ọ̀fẹ́ ju ìmánì lọ ìbẹ̀rù ọlọ́run ó kú máa ṣe sínú ó sì kú máa ṣe sínú ìmánì máa ṣe ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa ṣe náà wá ń dúró ṣùgbọ́n n tí ò ní jẹ́ kó ṣe má bí kí olúwa kọ́sá lè fún ìbẹ̀rù ọlọ́run wa kásá ju àdá kásá mi dáadáa àǹbẹ̀lọ́run àǹfi agbára rẹ̀ bẹ́ ìbẹ̀rù rẹ̀ tá a ní tẹ́lẹ̀ tá a fi ń ṣe tiẹ̀ tá a fi ń sáfún tó ní ká má ọlọ́run kan má gbà lára wa o àlékún káàtó fi máa gòkè àgbà nínú sáfún ọlọ́run ọba tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa olúwa wa ẹ̀ṣẹ̀ wa jẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ Quran wọ́n sábà máa ń rìfà wa padà wọ́n máa ń dá wa padà ẹ bá sọ̀rọ̀ àwẹ̀ wọ́n dá padà sí ìbẹ̀rù ọlọ́run ẹ bá sọ̀rọ̀ háàjì tá sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí pàápàá jùlọ háàjì yìí wọ́n á dá padà sí ìbẹ̀rù ọlọ́run wọ́n tẹ̀sán wájú fa iná kẹyọrọ tí a lè ó tún sọ nígbà tá à ń tí ń yá máa wọṣọ tó dáa oníwájú bá fi tàkùwà dáàrí àfẹ́yè bẹ́ẹ̀ bá ti wulẹ̀ jẹ́ wọṣọ tó dáa tó bá tẹ̀lé àmọ́tú ọwọ́ṣọ súnà torí ọ̀wọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ràn tó ti yẹ kọ́ ọ̀ràn bá nàbí ti ní kọ́ ọ̀ràn tí ọ̀bà síbẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ tútù fẹ́ẹ̀ tẹ́lá sọ rẹ̀ pásọ rẹ kọ́là tó jẹ́ nísìkú sáàtù lọ́bá wò tí ọba síbẹ̀ rẹ ọlọ́wọ́ bá ń bẹ̀ kọ́lọ̀ olùwàníwálé bá aṣọ tákùwà dáadé kankan yìí kẹ́ ẹ wá níbẹ̀rù ọlọ́run pẹ̀lú aṣọ tẹ́ ẹ wọ̀ yìí oní ojú òwúlò fún yìí kẹ́ ẹ bá ti níbẹ̀rù ọlọ́run pẹ̀lú aṣọ tẹ́ ẹ wọ̀ yìí sáǹfà ní kankan ń bẹ àwòrán lásán ni tí ò lẹ́ńjìn lọ ẹ́ńjìn káàbí máa gbé àwọn àwòrán yìí tí ó fi máa dọ́dọ̀ ọlọ́run ọba kí wọ́n bá gbé wálé rẹ̀ ká máa sọ pé náà ní tákùwà lọ ìbẹ̀rù ọlọ́run ẹ̀yin mọ́mìnà ẹ̀yin mú mi lọ́kùnrin ẹ̀yin mú mi lọ́lọ́mọbìnrin tá a bá ṣe ń sọ̀rọ̀ hajj àwọn yorùbá máa ń sọ wípé ìyí kan alábàárùn kò kọjá mẹ́ta bẹ́ẹ̀ ni ìyí kan hajj kò kọjá méjì ń sọ̀rọ̀ hajj tó ń sọ̀rọ̀ físíkà sọ̀rọ̀ náà nínú hajj máa sọ pé ọ̀nà sí táà bá rí nǹkan hajj kí ni nǹkan náà nínú nǹkan táà rí òun náà arọ́fà gẹ́gẹ́ bí àná ìjọba ṣe ó ti gbé kalẹ̀ sallallahu alayhi wa sallam. kẹmọ́ wá ní ìkan ẹlẹ́ẹ̀kejì kí ni nǹkan náà òun náà ní ìbẹ̀rù ọlọ́run gbogbo gbàtúgbà tó dúpá máa ń sọ̀rọ̀ hajj ẹ̀rọ ọmọ pé tí máa ń rún máa ń padà ní ẹbẹ̀rù ọlọ́run wọ́n bá bẹ̀rẹ̀ hajj tó sọ̀rọ̀ àwọn ìṣẹ̀rí hajj fún wa ìjọ parí ẹ̀ sí ìbẹ̀rù ọlọ́run náà ni wọ́n parí ẹ̀ sí làbí sọ fún wa wípé tí ni ẹ̀mí iṣẹ́ hajj ká máa fi wẹnu sọ wípé ẹ̀mí iṣẹ́ hajj tá a rí òun náà ní ìbẹ̀rù ọlọ́run ẹ̀mí iṣẹ́ hajj tá a fojú rí òun náà ni kó tíráì tí wọn náà rí pé òde arọ́fà àràbá lásìkò tí gbogbo ẹgbẹ́ rẹ bá ń sìnkì ni wọn bá ń dé bẹ́ẹ̀. bí ẹ bá dé arọ́fà tí ò síbẹ̀ rọ ọlọ́run tó jẹ́ ń jin inú yìí ẹ lọ mọ̀ pé ọ̀hún aráfà lásán ní onígbàngbà o kọ àràfà lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ ṣọ̀rọ̀ jáde wọ́n ní tẹ́ máa ń sọ fún wa kí ni ẹ̀mí iṣẹ́ hajj káṣí máa gbogbo ẹnu sọ wípé ìbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù ọlọ́run ọba ni ló fi jẹ́ sí pé tàbá wa ń sọ pé ìbẹ̀rù ọlọ́run a ma sọ yẹ ẹ̀mí tẹ áṣì àti gbogbo nǹkan tí a bá ṣe nínú tẹ áṣì òun náà sì ni àṣírí tí ń bẹ láàrin èmi àti rẹ èmi àti rẹ àti ọlọ́run ọba wa àṣà torí pé à ń sin náà ní gbangba tí wọ́n wá ń sin gbangba láti wa báyìí tí là ń àti fàáṣe oníwájú ọlọ́run o ó dìgbà tí ẹnìkan kan ọba rí wa báwo lọ́lọ́run ti rí lọ́dọ̀ rẹ̀ nígbà tí ìwọ nìkan dá wa tó bá jẹ́ sí pé òun máa ní lọ́mọ tó ti pa tó bá jẹ́ sí pé kọ̀kọ̀ rẹ bá dára ju gbangba rẹ lọ ìwọ ni excellent tó bá wá ti dé di ara wọn excellent ìwọ náà bó o ti bẹ̀rù ọlọ́run lójú ayé bẹ́ẹ̀ náà lọ ń bẹ̀rù ọlọ́run nígbà tí èèyàn sí ń bẹ̀ tó bá jẹ́ sí pé nígbà eléyìí náà ni àṣírí táwọn ẹni ọlọ́run ti máa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá yòókù lọ ó lè sin náà níwọ̀nba ní gbangba ṣùgbọ́n tí ń bẹ láàrin wọn àti ọlọ́run kọ̀rọ̀ ọkọ̀ ju bẹ́ẹ̀ níta lọ. àwọn ẹ̀dá kan wà tó jẹ́ sí pé déédéé ni fifty fifty ni bí ti ń sin náà ń gbangba tó bẹ́ẹ̀ náà tó ń sin náà ní kọ̀kọ̀ tó bọ́ bá wà ń bẹ náà ó sì dà ṣùgbọ́n ó jẹ́ sí jẹ́ ká yíra wa ká yíra wa wò ká dẹ̀ tọ́ra wa so ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ jẹ́ Allahu azza wa jal wọ́n sá ọlọ́mọ bá wa azza wa jal wọ́n sá máa ń wí ọ̀rọ̀ hajj ní wàá sọ̀rọ̀ hajj ní wàá sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ní wàá sọ̀rọ̀ hajj gbogbo àti wàá sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ọba ní wàá sọ̀rọ̀ hajj báyìí wọ́n sì kí bẹ̀rù ọlọ́run wọ́n fi sí ń bẹ̀rẹ̀ àwọn fi sí dáhùn wọ́n á rí pé tiẹ̀ repetition yìí ó ní àkọmọ̀nà tí ń pè fún wa wọ́n sọ fún wa pé tọ́ọ̀ bá ti mú bẹ̀rù ọlọ́run lọ́wọ́ òwòlé má ṣì wálé ọlọ́run bá sọ pé wá sí àjáwò wájú fa iná fáyọ́rọ̀ dáadé taqwa wàtàkùn ní àárẹ̀ àníbá ọlọ́run ni wọ́n sí àjáwò wájú ẹ máa múra kẹ́ tó lọ háìkì ní kẹ́ tó múra ẹ má lọ háìkì mọ bẹ̀rù ọlọ́run lásán bí mo gbára tọ ọlọ́run nìkan wàtàzáwò wájú ẹlòmíyẹkẹ ẹlòmíyẹkẹ halal kódà àwọn onímọ̀ níbi àyà yìí a máa gbọ́ yé pé ìwọ táyé ṣàkà bá ń ṣe tó ti jẹ́ sí pé kò jẹ́ ọlọ́wọ́ wọn lọ sí hajj lóòótọ́ bóyá agbára díẹ̀ wà fún ẹ láti fi ṣe hajj wọ́n ní àwọn oògùn tó wọn bá ń lò nílé mọ́tòkọ́ lọ́rọ̀ òjìnà lọ́hùn o òrìjìnà lè mọ́ jìnà fún àwọn bá tàn padà díẹ̀ o wọ́n ní oògùn tó wọn bá ń lò nílé kó lọ́wọ́ ayé náà ti lajú kò sí yàtọ̀ tó dé láyé tó bá sọ fún wọn pé oògùn tó ń lò ní wọn ò ní wọn jọ gbé kọjá o tí ọba sí nǹkan tó jẹ́ nǹkan olóró mẹ́wàá wọ́n ti pé kọjá oògùn tó ń lù fáìn tó ti ń fi ọ ni kódà bọ́ sáà gbó wọ́n ní sáà lè gbá gbó lọ mọ́ká mo ní mọ̀nàkà ó lè gbé lọ tó bá jẹ́ títí àgbo àláì tó bá jẹ́ pé tó ń lò tí ń bọ̀ wọ́n tó ń pàwọ̀ lẹ́jẹ̀ bọ̀ nìyẹn ọlọ́run ni wọ́n ta àdáhùn wájú tẹ́ ẹ bá ń lọ hajj tẹ́ ẹ bá ń lọ ìrìn àjò tẹ́ ẹ hajj ẹ má torí pé nílẹ̀ wá fẹ́ sì níbẹ̀ tẹ́ ẹ wá ní ìbọ́lọ̀ ṣùgbọ́n náà lọ sọ fún ọ pé tó ń lù tọ́kọ lẹ́jẹ̀ pé lọ́wọ́ kódà máa gbóúnjẹ lọ́wọ́ wàtàzà wa tú ẹnì mí ń bẹ láàrin wa àwọn oúnjẹ kan bẹ tí ọba jẹ lójúmọ́ báyìí ọkàn ọmọ rẹ ni òṣìṣì lọ tàbí ọwà náà nǹkan wọn àtìrí yóò ṣòro mú nǹkan rẹ lọ́wọ́ níwọ̀n bá tí wọ́n bá ń sọ pé ẹ má mú lọ́jọ́ ẹ má mú lọ́wọ́ ìwọ́n máa bó ti ìwọ́n tó fi nǹkan rẹ bọ̀ lọ́rọ̀ a máa gbé nǹkan rẹ lọ sí ibi tó ń lọ ká máa gbé nǹkan olóró kò sí ní tó gbé tí ọba ti sí nǹkan olóró ń bẹ̀ tó ní ojú kọjá o gbogbo àwọn tí mẹ́ńbẹ̀ ní èèyàn làwọn náà ìdúgbẹ́rù máa ń bẹ̀ lómi pé wọ́n ti dá yàjá wọ́n lé unluggage nìkan ni kó gbé lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ gbé nǹkan unluggage aṣọ méjì péré náà ni kó fi síbẹ̀ wọ́n fi nǹkan kan bẹ̀ ọ́ ẹ máa ní wọn bá fi méjì péré tí wọ́n fọ olówó tó fèrà mí lọ ẹ máa fọ olówó tó fèrà mí lọ ó dáa mọ̀ wọ́n ràn ọ́ lẹ́rù yẹn ṣùgbọ́n tí wọ́n bá fọ́ olówó tí wọ́n fi àwọn eh, eh, eh, ọkùnkánṣẹ́ ẹ̀mí ara rẹ̀ tí bàbá ń ṣe lọ́n lọ́wọ́ ni tó mú nǹkan lọ́wọ́ gbogbo oúnjẹ tí ọba bá wa lẹ́jẹ̀ mú pọ̀ tá a ṣe ní fáàlì níbi tá à ń lọ wọn ni ká mú lọ́nu ṣe hajj torí pé ẹ̀sìn ọ̀làjúlẹ̀ ṣe Islam ọlọ́run fi mọ̀ pé àwọn níjọ́ tí aya yìí sọ̀kalẹ̀ fún ànínábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìbò àwọn tí ń tẹ ara ibi tí wọ́n ti ń wá ọ̀sẹ̀ tí ń gbé pléènì nígbà náà kò bóyá tó di one thousand kilometre nígbà tó ń lọ láti àárín sí Kano tàbí láti àárín sí Maiduguri tó jìnà jù nìyẹn gbà yẹn tó ń ti bẹ́ẹ̀ olúwa sọ fún wáṣà ṣe òwú wáṣọ mú nǹkan tẹ́ máa lò nǹkan tẹ́ máa jẹ nǹkan tó pa yín lẹ́jẹ̀ mu ẹ mú lọ́wọ́ òun kódà ẹni tó bá mọ̀ pé òun ò lè dá ṣiṣẹ́ fúnra òun bóyá ó ní ti wíńtíà ọwọ́ abẹ́ lọ hajj abẹ́ lọ múra ọ̀ọ́sùn san owó ẹni tí ọmọ ẹ ti ọ̀ lọ́wọ́ ó mú lọ láti lé mọ́sàn kó rí yàn lọ́hùn mú yàn láti bí ẹni tó rí lọ́hùn náà bísí mú yàn lọ́wọ́ láti lé wọ́tàkà wádù ẹ̀fún òkè náà lẹ̀ ẹ̀mú lọ́wọ́ fító tí mo lọ dájú sí ni pé ọ bá mi káàkiri o ọ sì máa mi o gbogbo ibi tí mo bá wà báyìí ọ̀gbọ́dọ̀ ti lẹ̀ má ti ní a ọmọ dáńdó ni má ti a kọ́ máa jẹ́ pèmí ni gbogbo ẹ wá bẹ́ẹ̀ fa ìnìyàn káyọ̀rọ̀ tí gbogbo nta rí àti lọ́wọ́ ni akànlọ wòran lásán ni a ti wálé ni ọlọ́run nípa iná fayọrọ dáadé sáfọwá èyí tẹ ẹni mú lọ́jù tí ó mú ẹ̀sìn yín rọrùn dáadáa tí ó sì fi rí mú délé lálàáfíà tí ó pè pérépéré kò náà nìkan ní bẹ̀rù ọlọ́ bẹ́ẹ̀ bá kó gbogbo nta wí lọ́wọ́ tí ọba sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ ọkànlá wòran ni wọ́n gbádùn lọ lásán ni wọ́n ó ti sọ̀kalẹ̀ ó sì mọ airport ó dẹ̀ rí òkúkú mọ́kà márùrù tí wọ́n máa ń kọrin fún lé lẹ́nu á kó mọ́kà márùrù lóòótọ́ àlùjànnà nílé wa tó bá jẹ́ àlùjànnà lọ́wọ́ orin lásán ni òkúkú mọ́kà márùrù àlùjànnà nílé wa ilé rẹ kọ́ tọ́ bá ti ṣe bá ti tọ́lọ́ kódà dé mọ́kà yóò wọ o bọ́ mọ́kà ń wọ lọ́dọọdún tọ́ bá ti ọlọ́run bá ní fa iná káyọ̀rọ̀ ti rárí sáfùwà ẹ lọ mọ̀ pé ìtọ́ dáa jù ọlọ́run kùsẹ́ rẹ̀ àjàwájáde tó bá fáwọn mùsùlùmí ní ìkáyé ọlọ́run tó wá júwe ìtàkùn fi kún táàkùn fi gbádùn àlùfẹ́ àmọ́ bẹ́ẹ̀ ni níta fi gbádùn ayé wà tọ́lọ́run bá dà ṣùgbọ́n èdè ọkọ̀ jẹ́ kí n tó fi ń gbádùn ayé nǹkan mọ́kò bá dà àmọ́ ó náà ni ọlọ́run wà máa mùsùlùmí àwọn tí ì ṣe mùsùlùmí ẹ má júwe ayé fún wọn báyìí ayé wà yé sí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn àwọn ayé máa yé ayọ́wọ́ ayé wọn sínú náà padà wà á lọ mọ pé bí Kùránì bá ń túwèé pé ẹ mú nǹkan ní àmọ́ kì í fún alẹ́ kan ni o lè mówó lọ́wọ́ kó mú lọ́wọ́ kó mú nǹkan tó ń jẹ lọ́wọ́ kó mú nǹkan tí ó ti láǹfààní kó mú rẹ lọ́wọ́ kó mú oúnjẹ rẹ lọ́wọ́ mú gbogbo nǹkan tó jẹ mọ́ ẹlòmíì orin ibẹ̀ ọ̀bá lára mu mẹ́rin tó ti lé ní tẹ́ máa fún lórí ìtọ̀hún yóò pèsè orin lélẹ́ ní àbẹ́bà torí pé tó wá ìtẹ́wà ní òsì lẹ́nu pèsè orin lélẹ́ àbẹ́bà kí lélẹ́ eléyìí tó tó mú pápọ̀ ẹ lọ́wọ́ o tó ọba ti mọ̀ pé èyí tí wọ́n rìn lọ́hùn kọjọ́ mọ́ ti gẹ́gẹ́ bí àwọn ará náà tí wọ́n bá rí orin tí wọ́n bíbá ìwọ̀n òbí ẹ̀ ń bu gíjẹ ní ààrẹ orin torí pé orin tí ìrìn ọ̀fẹ́ kan gbogbo àwọn nǹkan yìí mú lọ́wọ́ bọ̀bá ń lọ hajj tó fi débi orin rìn ṣé ti bẹ̀rẹ̀ bá tẹ́ ọ lọ́wọ́ mú lọ́wọ́ kódà ọmọ bẹ́ẹ̀ ní àwọn èèyàn wa bàbá kan wá sí hajj lọ́dún kan ìkànnì àwọn ó ti kó láyé ẹni bí ọdún kan sẹ́yìn àti tó súnmọ́ bẹ́ẹ̀ bàbá yẹn gbajúmọ̀ díẹ̀ tó mọ́ wá ní ó sì yẹ kí á lọ kí wọn bá mọ́ wá dé ilé wọn ẹ mọ jáde tó mílẹ̀ lẹ́jọ́ wọ́n bá kó kinní jáde wọ́n sákòó sínú ẹ̀rọ wọn ni à ń sábà nígbà mo bá gbé mo jù ní ọkọ̀ nígbà mo dé mo bá jù ah, kí ni bàbá ìkó wa ìgbín ni bàbá dé láti lé wa ìgbín ó lè ní ìgbìmọ̀ láǹtà dé alébíà o tó bá jẹ́ sí pé ọlọ́run bá kí ọ débi pé ìgbín yẹn wọ́n ní tó bá ti ń jẹ́ àwọn tó mọ̀ nípa mẹ́díkà àwọn pọ̀ dáadáa wọ́n ní àwọn ìgbín ó láǹfààní tó ṣe fẹ́ lómi bóyá lómi ó fi ń pùfẹ́ǹtì ara lára kankan ní oúnjẹ lásán ni ṣùgbọ́n ó ní sẹ́tìǹtì lára rẹ̀ mú nǹkan rẹ lọ́wọ́ ọ̀sẹ̀ tí ó di ọ lọ́wọ́ wọ́n yọba léèrè pé ah, kí ní tẹ́ kó fún mi yìí ó sì dàbí wọ́n ní gbé ní wọ́n láti kú oṣù mẹ́fà táwọn ọ̀dọ́ làwọn ti ń pèpè àtàlẹ́ rí nǹkan ẹni tó mọ tó mọ wọn rẹ̀ wọ́n ní náà àwọn máa ń jẹ jùlọ nínú àwọn ẹran táwọn máa ń jẹ àwọn ìjẹ gbogbo àwọn lẹ́yìn ẹja ló tó kù ẹran tó kù àwọn èdè bẹ́ẹ̀ tó sọlọ nípa ní kí wọn náà pọ̀ sínú àwọn àwọn kàtígórì tó báyìí mọ wọn ń dààmú nǹkan rẹ lọ́wọ́ wọn ò ní bí ọlọ́wọ́ tó bá ní kọjá kọ̀ ni wọ́n fẹ́ àdáwọ̀ wájú ẹmú tẹ wọ̀ tẹ jẹ tẹ mu ẹ mu lọ́wọ́ ṣùgbọ́n tẹ bá mú gbogbo ẹ̀ lọ́wọ́ tán ẹ má lọ fi ṣe fáàrí lọ́hùn fa inna khayra zadi taqwa ìta lọ fẹ́ fi ṣe lọ́hùn ní pípọ̀ lọ bẹ̀rù ọlọ́ni o ìṣèpá lọ fi ṣe fáàrí èmi oríṣiríṣi owó mo kó lọ́wọ́ mo kó dọ́là lọ́wọ́ mo kó yúrò lọ́wọ́ má fi ṣe fáàrí fa inna khayra zadi taqwa tọ́ba mo dọ́ọ̀nù náà tọ́ba tún lẹ́nìkan torí pé tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ fún mi tó mú lọ́wọ́ ìbẹ̀rù ọlọ́run kan náà ni ilé ìwọ̀n pa báyìí ó mú jákẹ́ẹ̀tì méjì lọ́wọ́ òtútù wá ní ní airport òun ọ̀dẹ sì sọ kálẹ̀ débi pé yóò ti ẹ̀rà míì èyí tí wọ́n wọ̀ sí ìbẹ̀ lọ́rùn rẹ̀ yọ kan tó kunu báàgì ẹ jáde kó ní ẹ ti ẹ̀wọ̀ dé mọ́kà tàbá dé mọ́kà tẹ bára sí ẹ bá mú padà ó ìnà fẹ́ràn ṣáàdì takuwa tó sun ọtí bẹ̀yìn ìbẹ̀rù ọlọ́run o ẹlòmíì tọ́ba ni o torí ẹ̀ mọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ọba ní nǹkan tó lè fi gbọ́ ọmọ yàrá rẹ̀ là ọ̀ràn lọ́wọ́ ni tọba rẹ̀ tó jẹ́ sí pé ìwọ náà máa fa jura wa lọ tàbá ń lọ nù sí àhàj ìwọ náà máa lágbájá ọmọ wọn rán lọ ní olówó mọ̀ wá dọ̀hún ìwọ sì ní ó ní lọ́wọ́ kí n láì fi kó pé lágbájá àjọ máa jẹun papọ̀ ni yóò ṣe ṣé kí àdúrà fún ẹ àjọ máa jẹun papọ̀ ó ti dà oúnjẹ àárọ̀ ẹjọ jẹ wọn ló ń filẹ̀ oúnjẹ ọ̀sán ẹjọ jẹ oúnjẹ alẹ́ ẹjọ jẹ mọ́tàjú ẹ mọ́ lọ́n pẹ́ ọ opportunity ni o olùpẹ̀ ń tọ́ bọ́ nínú iṣẹ́ hajj láìsọ̀tẹ̀ ń tọ́ bọ́ nígbà tó wà nàìjíríà o ládá tó kù lára rẹ̀ kìí ṣẹgbẹ́ ládá tó kù nàìjíríà o torí pé tí wọ́n wà ní ààyè ńlá ni ó ṣe òṣe yóò ṣàdúrà kan fún ọ bí ọba ṣe méjì ó ti ẹ̀dá lójú kò lè jẹ kan lọ́dọ̀ rẹ kó má sọ má ṣàdúrà tó kù lọ́dọ̀ rẹ báwo ló àdúrà rẹ òṣèwá nígbà bóòrò lọ́rọ̀ òun sí máa dúró tì ọ́ tuta bá ń lọ inú iṣẹ́ hajj ní àfihàn fa iná sayọ́rọ̀ zahadi sáfúwa àwọn ìtumọ̀ ẹ̀tọ́ pẹ́ kára ara ń dọ́gbọ́n tún fún adé ẹ̀dẹ́ tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run òun náà ní irinṣẹ́ tá a lè mú lọ́wọ́ jù tá a gbádùn sí àájì wa ní ni pé gbogbo nǹkan tá a kó lọ́wọ́ kan tá fẹ́ gbádùn sí àájì níta yé ká má máa fi sàánú àwọn èèyàn bákan náà fa iná fẹ́yọ́rọ̀ ìsàárè dákúwá gbogbo nǹkan tí wọ́n bá ní ẹ má ti bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run tó bá tiẹ̀ kọjú sí ọgbọ̀n pààyàn sí torí pé kò sí bó ti fẹ́ ṣe hajj ẹgbẹ́ fi ń sáà sọ fún ẹ̀ kọjú sí ọ òsìkò tí fẹ́ ṣe hajj kékeré ò ní fẹ́ gbọ́ haram òsìkò tí fẹ́ ṣe hajj tó ní fẹ́ rí haram náà wọ́n hàn nǹkan ní masalasi haram maka àbí madina wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan ní kálukú ọgbà wọ́n wá há kọ̀ọ̀kan á ọ̀kan jù á ńgbọ́ gba tiẹ̀ tán ó tún gbà ní ó tún gbà ní ìbẹ̀rù ọlọ́run pé orí kan ẹyọ kan ní orí kan ẹyọ kan ní olórí torí ẹ̀ mọ́ ni ó ti kó jọ wípé ha àwọn kò dé maka nígbà tí bí aago mẹ́rin márùn-ún báyìí kó kọ́ lọ àti tòtò ọ̀gídù báyìí tí kálukú ti múra kọ́ fẹ́ lọ bọ́ọ̀kì tí kálukú ń sáré kirikirikiri tó ń gbé ọ̀gbẹ́ lọ ní bọ́ọ̀sì ọ̀gbẹ́ wọnú bọ́ọ̀sì ọ̀gbẹ́ wọnú ọkọ̀ tó nígbà tó ti di bọ́ọ̀lù ọ̀yà ni wọ́n kàn já gbogbo ẹ̀ lẹ́nu pé àwọn èèyàn ní ojú tì ọ́ gbogbo ń dọ́gba náà ní òwúlò kan yẹn ẹ̀rí nǹkan fa iná ayé rọ̀ dáadé sábúwá káàkiri bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ kan tá a bá rí lọ́hùn tó bá yọ yámútì rẹ̀ lọ́hùn káwa sì mọ́ ń gan lò nílò tí wàá ń rí báyìí mọ́ ń lò nílò owó orí bẹ́ẹ̀ wò torí pé ọ̀pọ̀lọpọ̀ wa omi lọ́dọ̀ wa ń báyìí àmọ́ bá a ti ń lò bá a ti ń yọ lò torí pé a mọ̀ pé bó bá ní bọ́ ohun ìlé náà inú déédéé jẹnẹrétọ̀ ló fi pọ́n káwa ní kúná ń dúró déédéé náà owó náà lọ́sàn owó fún tàrífù owó tó fi ṣe tàrífù náà ti ga ààrẹ máa yọ lónìí mọ́tò ọba dọ̀hún hòtẹ́ẹ̀lì tí jí ọtí ilé tí wọ́n àti mọ́tò ọba tó ti ń kéwọn àbí haram ànínábì sallallahu alaihi wa sallam àbí haram ní Mákà ọ̀fẹ́ sàlùwàlá ọkàn sílẹ̀ ni etí tiẹ̀ ní wàhálà ẹ̀já jẹ díẹ̀ ní ọlá wọn ọ wá sí omi kalẹ̀ omi wá ń wéèsì lọ́wọ́ mọ́ yí pé fa inna khayra zadi taqwa bẹ̀rù ọlọ́dọ̀ọ́lọ́ máa wò pé ah èyí mọ̀ ń wéèsì dànù yìí sára rẹ̀ ó ń wéèsì lásán nìyẹn ọ̀nà yóò kéré sí bọ́ra wọn ti bẹ̀rẹ̀ inú sọ́nà fún abáwò ìṣòfin ní màṣínà àdábì sallallahu alaihi wasallam torí bídẹ́ kẹrù ìbẹ̀rù tètè ó ti mú ọ jùlọ nìyẹn tó tó wá ń tètè tó ṣe bá wọn. ọlọ́run ní ẹ máa mú nǹkan lọ́wọ́ ẹ máa mú nǹkan èlò yín lọ́wọ́ ṣùgbọ́n tẹ ẹ bá wá dán ẹ wá lọ mọ̀ pé nítorí yẹ kẹ ẹ mú lọ́wọ́ tí ò ní tán lálọ tí ò tó ní tán lábọ̀ fà iná ẹ̀rọ ìjà ìṣàkóso ó tún wá dá padà pé wàtàkùn ni wàtàkùn ẹ̀yin èèyàn tí ẹ ń lọ sí hajj tó tún ti àpájà fún yín ẹ bẹ̀rù mi o ẹ bẹ̀rù mi ọlọ́run ọlọ́run bá sì ń tẹnu mọ́ ẹ bẹ̀rù ó fi yọ pé tọ́ ọba ilé kọ́ mí ó jìyà nìyẹn o dákun o má lọ hajj tí ẹ kọ́ wá máa ṣèbàjẹ́ ń bẹ̀ o lọ́mọ fún wáṣà fúùlù wọ́n ní o ọlọ́run wá ní àbúlé alibáàbò èyí tó ní pé ẹ̀yin lẹ́yìn máa lọ hajj àwọn tó ní wọn ò pé ẹ̀wọ̀n tó fi yọ wáyé pé bí ìyàbá wá jẹ́ nítorí rò pé tó bá bẹ́ni rí lọ yóò délẹ̀ lórí ẹ̀pẹ́ inú ẹ̀sìn padà ntáyà náà sọ fún àníyàn olórí pípé nìkan lọ hajj o ẹnitẹ́sìn yé òun nìkan lọ hajj o tọ́bọ̀ wá lọ lẹ́nitẹ́sìn òye tọ́ba rẹni rí mú lọ àmọ́ fáyà yìí tún máa tún fọkàn sí pé ah, kò lè wáyé lẹ́ni tí kò tí ì gbẹ́sìn ìdìbò tó dé àyà àti tọ́wájẹ́ sí pé àwọn tó lọ kó wọn lákàndá kó lọ lóko ọ̀rọ̀ ni wọ́n ta kúrúnì yá kúrúnì lánàláàbì yóò wá wọn ṣe wọ̀ tẹ́ bí wọ́n ṣe máa tẹnu máa hajj bí wọ́n ṣe máa rìpíìtì hajj tí wọ́n máa tún wa ta'ala aláàjì aláàjà tó bá bẹ̀rù ọlọ́run kò tó di kò gbéra nílé kò ní fi owó haram kò ní mú lọ hajj aláàjì aláàjà tó bá jẹ́ pé bẹ̀rù ọlọ́run tá ń kí fún wa yìí tó bá wà ní gbèsè ayé ẹ̀ kò ní fowó àrámù lọ hajj òbí wo àrámù ló fi kọ́ àwọn awo òkè rẹ̀ délẹ̀ ilé tó ọkọ́ ilé mẹ́fà lẹ́nu ọkọ́ ọkọ́ kan tó ṣogbo ọkọ́ kan sí kírun ibi tí mo bá dákọ́ ọmọbìnrin ọkọ́ kan sí kírun ọwọ́ akọ káàkiri báàrùn tó ń ọba àjà gbogbo ilé mẹ́fẹ̀ẹ̀fà tó ọkọ́ yìí àwa wò látòkè délẹ̀ òòbó wà láìrí kan kàtà mẹ́ sọmọ pé léhun ó ṣòfò torí ló jìyà tọ èyí tó wáyé jẹ́ òkú bá bá òkú ó ní kọ́ wá jẹ́ pípé irú owó tó fi kọ́lé mẹ́fà náà ó tún wá mú lọ sí ájì òkú bá bá òkú nìyẹn ẹlòmíràn máa wọ pé àwọn lọ fi dìlé ti ilé mẹ́fà ẹ̀sẹ̀ tí mẹ́rin ilé mẹ́fà yẹn ìyá lọ mọ́ká wọ́n ti ní ìwọ́n lè dàtàn bí ilé rẹ̀ ò lè di àtúndí jẹ ọ gbogbo àwọn nǹkan tó ṣe yìí ẹni tó ṣòfò má bá bá òfò òun náà lẹni tó jẹ́ pé owó tó mú lọ hajj ọjọ́ owó haram kì í ṣe owó halal orí ìdí eléyìí aláìsí olórí pípé alhaja olórí pípé kí èso owó tó fẹ́ mú lọ mọ́sàsì dànù mọ́sàsì ṣòfò báwọn yàrá mú orí wálé òkú ni wọ́n mú wálé ń jẹ ọ kì í ṣòfò ìyẹn lè mú òfò wálé tí ò bá mú òfò wálé ọmọ sàn ṣùgbọ́n omófò wálé ó sì dààmú ó sì ṣe wàhálà kí ẹ lọ́ọ́ bá lè mọ̀jù láyé bí ẹ bá fẹ́ lọ sí ara ìdìbò yẹ owó òun dáadáa kọ́ sàkáǹtì ara rẹ̀ jókòó nínú yàrá kọ́ wa máa wò pé síbí ọmọ bí àkáǹtì ó ní mẹ́fà ni ó ní first bank ó ní kíní gbogbo báńkì ló ní àkáǹtì wọn náà ti wá mọ èyí tó jẹ́ sí pé ògùn ojú ẹ̀ ó sì mí tó jẹ́ sí pé pamọ́lẹ́kùn jayé ni owó rẹ̀ ti fi wọlé síbẹ̀ wọn náà mọ èyí tí rìbá ń wọ̀ wọn náà lè lóye tó wọ́n gan lọ ń ta rìbá báwọn èèyàn ìtọ́jú àláàlẹ̀ ń bẹ̀ ní kó ti mówó yẹn o oríṣiríṣi ìjọba àbọ̀ máa ń yin àwọn people servant tí wọ́n bá ṣiṣẹ́ ìjọba dé parí tí wọ́n bá wá rìtáyà tán torí pé iṣẹ́ ìjọba àti irú lọ ṣe háìjì tó ọba kówó jẹ yóò lè jẹ́ o bó ṣe rí fún gbogbo àwọn oníṣẹ́ ìjọba nìyẹn tó bá wá fẹ́ rìtáyà ni àbọ̀ wá rìtáyà tán owó tí wọ́n fún pé owó pé á lọ fẹ̀yìntì náà lọ̀pọ̀lọpọ̀ àwọn tá a nílẹ̀gbẹ̀ẹ́ ni wọ́n fi máa lọ háìjì owó tó dáa tó wó tí a mú lọ mi ò bí mu ẹni tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ẹ̀ pé pọ̀ tọ́lọ̀wọ̀n ọba kẹ́ dìgbà náà mọ̀tọ́lọ̀ bá kẹ́ kó tó dìgbà náà kó ti lọ ájì lọ́dà rẹ̀ oníṣẹ́ ìjọba owó oṣù nì àti máa ń gbé kékeré lórí kódà ọ̀sẹ̀ táyà fi fọ aṣọ ó sì ní iye tọ́gbọ́dọ̀ tẹ̀ ní oṣù dáyọ̀ ń bẹ̀ ti fẹ́ lé láyà àtọ̀ pé ní o kódà àmọ̀ òṣìṣẹ́ ìjọba ti ń bomi lásán wẹ̀ nígbà tó bá jó tán ẹni tó ti ẹ̀jọ̀ bó ti máa rẹ́rìn tí mo ti sọ ó ti rí nìyẹn ọ̀sẹ̀ ẹ̀wọ̀n ilé ìwẹ̀ jó tán ṣùgbọ́n oṣù tí parí lọ́wọ́ àmà ní ìjẹ̀rẹ́ ni mo rò sí ìjọba tí ń sin aṣọ nù kí ọ̀pọ̀ tẹ pọ̀ ọkàn kí àkàrà bọ́dọ̀ mi lásán ni ó sì kúrò ah, ń bọ̀ oṣù bá dé a jẹ́ gbèsè torí pé oṣù tí ń bọ̀ oní àlọ́jọ́ náà bẹ́ẹ̀ oníṣẹ́ ìjọba oníṣẹ́ oṣù tí òṣìṣẹ́ ìjọba náà àti iṣẹ́ ọtí ń gbowó oṣù tó bá fẹ́ lọ ha ìjọba múlò owó tí wọ́n mú lọ lọ ah! wọ́n mọ̀ sórí rẹ̀ púpọ̀ bọ́lọ̀ ń bá wa kẹ́ wọn jábá rí ájì náà ṣe ẹ̀sán wọn pọ̀ torí pé ogún yẹn mọ ó clean nìyẹn ogún ìtù wọn ni aláàjì àti aláàjì tó bá bẹ̀rù ọlọ́run kò ní fi ájì rẹ̀ wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ti wáyé láti kò tá a wáyé ọlọ́nkọ́ ńlá wa ń bẹ́ o ó sànú wa o ájì afẹ́fẹ́ lọ́kọ́mọ́ǹtì

wọ́n dájọ́ tí wọ́n pàṣẹ tí wọ́n kálukọ́ ja àwọn èèyàn wọ́n lọ jágbèrè sí lọ́rùn òun wàá sọ pé yóò lọ púpọ̀ kó sì dé bá wa kí ni lọ sí ń bọ̀ sí ń dé báyìí jẹ́ kó lọ púpọ̀ kó sì dé aláàjì tó yẹ kò sí ń lọ máa ń ká jẹ́ kó lọ púpọ̀ kó sì dé bá wa òun wàá máa sunkún yóò máa sunkún bí ẹni tàbí àbá yóò bá sọ wọ́n bá kù yóò bá máa náwó fún wa owó tó ẹ̀kọ́ lọ fi jẹun ní mọ́tà wọ́n tó ẹ̀kọ́ ṣàdúrà fún wọn ká làdúrà rẹ̀ gbàjọ ẹni tó wà lórí ìrìn àjò àbútọ́ fẹ́ rìnrìn àjò àbẹ́ntí ọ̀dọ́ fi kan tẹ̀rí àti fi yé wa wọ́n là fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ èyí lẹ́yìn lọ́ máa bá ń gbé ṣàdúrà fún wa kó tó lọ òun náà wá ń sọ fún ẹ̀sìn kan níwájú àwọn àbá àkànjá fẹ́ gba wọ́n fẹ́ rẹ lápò orí ìdí eléyìí á ti rìyà ṣé kárí ni kò sí òun pẹ́ tọ́ bá fẹ́ tọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ṣáàjì rẹ̀ wẹ́rẹ́ ẹ̀ tó yẹ kọ́mọ̀ ní kọ́mọ̀ tó o dé láti náà ṣe bá ń lè lọ́lọ́ ọ̀rọ̀ mọ́lọ́bì kan ni mọ́lọ́bì kan ni nítorí lórí ọba sí ìbàdàn tó nǹkan wọ́n kọ́ jáde àwọn àwọn jẹ́ wọ́n bá mọ́ jáde ìbílẹ̀ wà àti ọlọ́jọ́ tó kàn wọ jímá inna lillahi wa inna ilayhi raji'un kí lọ́mà tí ò tètè wọ jímá ọ̀rọ̀ lè wọ́n jọ torí pé àwọn gbèsè bẹ́ńjímà tí wọ́n tẹ̀lé wálé wọ́n dá ń gbèsè ẹ̀yẹ̀já tẹ̀ lálàájá lọ́lé ìjà tẹ̀ lálàájá lọ́lé onáwó àfiná yóò fi lé pako yóò fi lé roka yóò fi lé sí nǹkan kan yóò fọ́nà roka àwọn yàrá jẹun sí lọ́rùn onáwó àgé kinní sórí nígbà tí wọ́n bá ń dáná tí wọ́n bá ń fi gbìyànjú aláàjì ẹni dé ẹ lọ kálàjà nù lé mo ní jà lọ aláàjì kí ni ń jí ìsìn tí ń jẹ́ báwọn á ṣe jẹ́jẹ́ ìwọ̀n lágbára jọ ájì lọ́jà máa níjò láti mọ́kàn láti máa dára títí náà kí a pé ẹjá lọ sí olùkírun lé tí àbá lọ sí olùkírun lé tí àbá máa kí ẹlẹ́sìn ẹsìn kí ọlọ́yẹ ká lọ́wọ́ ẹ̀sìn jimá ta wá sí ìdẹ́gbẹ́ hajj pẹ̀lú ìwọ̀n torí pé ó ti dúró láàyè o ìwọ̀n ìdẹ́gbẹ́ hajj jama òun la ṣe ń kí jù láyé bá a wá ń ṣe bá a ti wá ń kí tó ná ẹnìkan ìkí wa wípé abẹ́wá ti ń gbé ẹ̀ka àbọ̀ láti máa dára sí. kò sí tó wá ń kí wa kí ló dáa máa lọ kí ẹ tó lọ tó lọ ha náà olùfọ́fọ́ lọ́rin àjò bẹ́ẹ̀ ìrìn àjò tó lọ a lè fi kọ́kọ́ pé ọkọ́ àbọ̀ láti rìn àjò ṣùgbọ́n ká sọ di ká sẹlẹ̀bírìtì ẹ̀ ká ayẹyẹ afẹ́fẹ́ ìbàtẹ́ ìjẹnu aláàjì lọ́pẹ̀lú ọlọ́run yọ lọ hajj kò ní sí kí a rí ní mbẹ́ kò ní kéde báwọn èèyàn àfàwọn tó yẹ kí wọ́n mọ̀ sí nìkan ni wọ́n mọ̀ sí lílọ hajj àti lílọ hajj àti. náà aláìsàn pẹ̀lú ọlọ́run àti aláìsàn pẹ̀lú ọlọ́run kò ní balẹ̀ jẹ́ mọ́gà ibẹ̀ yẹn gbogbo alálàájì àti alálàájà kọ́ bẹ̀rù ọlọ́run má balẹ̀ jẹ́ mọ́gà má bà wà lójú jẹ́ ọ represent the country rẹ̀ ọ represent the country rẹ̀ nítorí wọ́n fi jẹ́ ọlọ́run pé nàìjíríà nàìjíríà ọlọ́run ṣàánú wa o ìlú ti bàjẹ́ o tó o bá jáde síta lọ́mọ̀ pé àdá níta fásitì mọ̀ ọ̀dọ́kùnrin àdá lọ́dọ̀ ìkó àdá lọ́dọ̀ lárúbáwá ìran bí ìta bá fi mọ èèyàn lílọ àdá níta níran wa ní nàìjíríà kí ló fà á ìpìlẹ̀ wa àdá subhanallah ọ̀rẹ́ mi kan láti ní two thousand and two wọ́n pàtàkì fún mi onígbàtà wọn wà ní kéékèèké oníbàbá àwọn ọmọ ta nǹkan oníwà máa máa lọ sí ọjà pé káwọn náà bá wọn ta nǹkan ọláyé bàbá Abubakar Tafabalẹ́wà ní north ó ní táwọn Nàìjíríà tí wọ́n bá ti kó wọn dé báyìí tí wọ́n bá ti bá aláàjì Nàìjíríà ti dé jíjà òkìkí ó ti kàn báwọn ní Mọ̀tínà àti Mọ́ká kálukú ọwọ́ alọ́ dúró wípé ẹ́ àwọn ìjọba ra gbogbo ọjà tán ní adé Allahu Akbar ní gbogbo ó ní ọmọ nàìjíríà ó ní wọn ìná sẹ́mà pẹ́ tó witness ní sọ́fà wáyé ó ní wọn á ní wọn ó ní wọn ìná jà ó ní wọn ìsì rẹ̀ yọ ẹ̀rí nǹkan ìta méjì lóṣòro yẹn wa ọlá ìná ọjà àìsí ẹni tí bá ti nájà pọ̀ nǹkan ṣẹlẹ̀ nù ó nù ìwọ náà lọ́wọ́ mi ní ìṣọwọ́fẹ́ rajà lọ́jà ní ìsìn ìṣẹ́ kọ price sí lára ìṣàbà lọ bẹ́ẹ̀ nìyẹn torí pé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ pé jẹ́ ń lọ sọ́dọ̀ àwọn adáàdì nánánáná ọ̀nà lọ́nà mẹ́fà kò tó rajà ẹ méjì lẹ́nu yóò ìlà nǹkan yóò tún padà ọkùnrin yóò pè mí padà tí padà ọ̀nà afẹ́ni wá gbà kò sówó lọ́fà ọlọ́mọ fún o ọlá ọjọ́ bí lọ́jọ́ wàhálà ni kò sí olówó báwọn olówó báwọn olówó ọsẹ yóò ra sáà nìyí ọlọ́run kọ́kẹ́ wá ó olùmíbà nílá wà yìí a ti mọ̀ pé tá a ti lè já bá ń bẹ lásìkò tá a wà yìí náà ọlọ́run gbogbo ẹni tó sì ń dá láàmú ọlọ́run kọ́ yóò sì kó nù ayé wa gbogbo ẹni tó ti rí jẹ nínú wa àdánwò tá a fi ní rí jẹ mọ́ ọlọ́run máa fi tàdánwò àti bàtà wa bí a dájú ẹ̀rá lórí kíra torí tá a bá ní àti sìn wọ́n náà dàpọ̀ sílẹ̀kùn fún gbogbo ẹni tára ní láàrin wa yìí wọ́n lọ́ bá wa sílẹ̀kùn gbogbo ẹni tára ní láàrin wa gbogbo ẹni tára ti tẹ̀ ọlọ́run máa ti tó ọ̀rẹ́ wa yìí ó ní báwọn tí máa ń ṣe ìròyìn tí àwọn nàìjíríà bá wá dé sí màdínà báyìí ó ní aláwọ̀ àtùpà ó ní táwọn bá gbé ọjà lọ báyìí ó lè mẹ́rin làwọn máa wáyé táwọn tó wá gbé mi ó ní wọ́n kú ni mo ní kò wọ́n ní fi máa olówó wa lágbára ju owó àwọn lọ nínú àlèdá fàyínà ríálì kan ní ìsìn three hundred and forty three hundred and fifty three hundred and sixty ríálì á owó pẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run àti tó tún wa sí nàìjíríà ọlọ́run gbé wa fún wa o tó tún economic wa tí ó bá tún ṣe ọlọ́run kó gbé wa fún wa o olùbá tó lè ṣe bẹ́ẹ̀ kó wa má dáa lè tàn án lọ́wọ́ ìgbà àti àwọn kájìyà ju ti àyè lọ tí tí wọ́n ti padà táàyè padà wọ́n náà tí wọ́n sì dé ti wọn wọ́n ló ti ṣe tiwọn náà bẹ́ẹ̀ kó ti tiwọn náà bẹ́ẹ̀ yàtọ̀ tẹ̀lá lọ ìslam tó ọ̀rẹ́ wa sọ báwọn fún wa ó ní báwa nàìjíríà ti máa ṣe nìyẹn tó tá a bá wá débi iṣẹ́ ààjì nígbà tó lọ́wọ́ tí ò sí nǹkan lọ́wọ́ wa yìí ẹ má jẹ́ abalẹ̀ jẹ́ tá a bá níbẹ̀ àwọn tó balẹ̀ jẹ́ lánàá náà làwọn ń kú kínní ẹ̀yìn táwọn bá tọ́lẹ̀ sí ọmọlẹ́yìn ó ṣàdúrà fún ọ bọ́ba dé airport wọ́n wọ̀ fọ́ máa treat ní lọ́nà tí ọ̀gá ní torí wọ́n ti mọ̀ pé bọ́ba nàìjíríà bá wó ọ̀fẹ́ ìtàbùrù ni bọ́ba napa nǹkan ọ̀fẹ́ tí nǹkan ẹni tó bá sáré kínní kan lọ́ka burú kan lọ́fẹ́ ṣe tó bá yọrin òun ah, ti jàǹbá kan lọ́rin láti wá ṣe bàbá sáré ẹ̀bùwà bá rẹ̀ jẹjẹ àdánwò bá napá bá jókòó bá dídé wọ́n suspect. ọlọ́run kò tún wá sí o gbogbo ẹni tí ń balẹ̀ jẹ́ má balẹ̀ jẹ́ má tó bá jìnnà sí àhárẹ̀ tó lẹ̀ sí ń bẹ̀ ní fún wa ní another page fún wa ní page míì níbẹ̀ ní wọ́n gbà nàìjíríà là wà àwọn èsì bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n ti kọ́ wa nílé ká tó wá ọlọ́run sàánú wa o torí ìdí eléyà àlejò gbogbo ẹ̀kan bí ẹ̀ka àlejò fún aláàánú ọlọ́run ni wọ́n tẹ dánwó wá ló fa iná káyọ̀wá záàdì takò wá wọ́n takò ní ìrìn àlùbáàdì ó tún parẹ́ ni wọ́n takò náà wà á náà mú ànákùnrin nílẹ̀ yìí tó ṣàrò ní ọlọ́run bá tó wá ní ìbẹ̀rù ẹ̀ lọ́dọ̀ tí sì máa ń pin báwọn ẹrú ẹ̀ tó ṣe wù ọlọ́run kó pín ìbẹ̀rù fún wa o ó já lè bẹ̀rù ọlọ́run ní kọ̀ọ̀kan àti ní gbangba bí ara àwọn tí wọ́n wọn tó ti wà lọ́hùn ó ti kílẹ̀ ògbóná mọ́ wọn lẹ́kọ̀ọ́rọ̀ wọn lọ́hùn dáadáa bí ọ̀dọ̀ ti ara rẹ̀ náà wọn tó ti fún déètì tiwọn náà torí pé ọlọ́run ọba tó ní déètì lọ́wọ́ àwọn alamú déètì ọlọ́run ọba kọ́ba ti déètì tó ti déètì déètì lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́mọdé ọ̀yẹ́ o ọlọ́mọdé ọ̀yẹ́ o ẹ̀ńtáìtì kan bá yẹ fún àṣìṣe padà máa ń lè díẹ̀ o àmọ́ ṣàdó àyàrá o tí àbá fẹ́ lájú ọdún kan tó wáyé lè bọ́ èèyàn mẹ́wàá fẹ́ lọ èèyàn mẹ́wàá wà wá lè lọ mọ́ kẹ́ ẹ